شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلاله وكل ضلالة في النار لأن في أتعرفنا الله سبحانه وتعالى وتوجهت بما أرسل النبي محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى عليكم بك àríkún orí ajé jẹ́ fún rẹ̀ ọlọ́pàá àríkí ọlá tó mọ́tà bá wọn sọ ọdún ẹ̀mọ́dé àti àwọn tí ó tẹ̀lé wọn àtàwọn tó ń tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n tẹ̀lé wọn sọ fún rẹ̀ ìwà nípa ìhàlẹ́ yìí ọlọ́pàá àríkí ọlá tó mọ́tà dé sí ìkẹyẹ náà tó sọ̀tà ẹ̀ńtọ̀ náà wà àti ogun tí wọ́n wà ní ìlànà níbi tó bá di ọjọ́ ìbílẹ̀ sí yára. Àti ogun tó bọ̀ wá ní ìrọ̀lẹ́ ìtòjú títí di ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́fà nínú oṣù ọ̀sán. Wọ́n ti wọ́n wá tàwọn ìgbà ń kọ́ أتوب وأستغفره السلام عليكم ورحمة الله وبركاته Ẹlẹ́yìn Allah subhanahu wa ta'ala á tẹ̀síwájú níbi tí a bá ara yìí wá dé lánàá. Láàrín pé a sàlàyé wọn náà ní ibi tí wọn bá lẹ́yìn lọ́wọ́ ti parí ọ̀rọ̀ nípa àwọn kékeré àti ìdí òṣèlè láàrin àwọn ẹ̀ka tó bá lẹ́yìn lọ́wọ́ tó máa mójú tó ojú ọ̀nà àrídá àtàwọn kékeré lẹ́yìn tí àwọn ẹ̀ka wọn bí lọ́wọ́ wọn pẹ̀lú ara ẹ̀ka pé ó ṣe ó fún wa tó ti ṣe ọ̀wá bẹ́ẹ̀ ni wọ́n náà bá ti ṣe ọlá àwọn ìṣẹ̀lẹ̀ ti olùwádìí pé ẹwà kàmọ́ sí ààrùn nábàlì. àtọ́lọ́ bá ti ṣe ọlá parí ọ̀rọ̀ àwọn ilé ìjà ọlọ́ba ti ṣe ọlá tó wá sọ̀rọ̀ fún wa nípa àwọn ọmọ ìlú òdodo àwọn tí àbúrò ìlú náà tẹ̀lé lọ́dọ̀ ọlọ́ba ìṣẹ̀lẹ̀ wájú ọ̀gbìn àti ìyá náà. وفي العبادة الخوف الله بعد السلام أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير الله بعد السلام إن الذين يخشون ربهم الله بعد السلام تجد أوامره ونواه أقوم بالعبادة ọba tí ó jẹ ẹnu fún wa ọba tó ń ṣàpá lórí wa. Bẹ̀lọ̀bá yìí tí wọ́n páyà rẹ̀ ní kọ̀kọ̀. Láti pé ọlọ́ọ̀bà àdúgbò ọlọ́run ti kalẹ̀ ní pàmì pé ìtàlẹ̀ ní náà ìyàtọ̀ ọ̀rọ̀ ọ̀gbà ń dàmú ọ̀sán. Torí pé mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n páyà ọlọ́ọ̀bà àdúgbò ọlọ́run ìjọ pé ìpáyà wọn ní gbangba ìpáyà kárí ni wọn ò páyà wọn ọba àdìjọlá nítorí tí wọn bẹ̀rù ẹ wọn páyà wọn ọba àdìjọlá nítorí káwọn ọmọ káwọn ọba máa rí wọn ní olùjẹ́ wọn lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń kí ìpáyà ìta gbangba hàn. Ẹlòmíì níbi ìmúra ẹ̀ yóò fẹ́ kí ìpayọ̀ ọlọ́run máa hàn ìmúra wọn. ó lè wọ́n sọ tó jẹ́ pé látara sọ tó wọ̀ ní táwọn ìbá máa rí lérí pé á ẹ̀yìn má bẹ̀rù ọlọ́run o. ẹlòmíì ìsọ̀rọ̀ sí rẹ̀ ó lè máa sọ̀rọ̀ bí ẹni tó nígbà tí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àbí nígbà tí wá wà láàrin àwọn èèyàn. Èso jẹ́ pé wo ẹ̀kọ́ báyìí ẹ̀kọ́ mi ni má ti yẹ fàyà tọ́lọ́ ọba àdìjọ́lá. Ìmúra sí mi ó lè má ti yẹ fàyà tọ́lọ́ ọba àdìjọ́lá. Bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ sí mi ó lè má ti yẹ lórí fàyà tọ́lọ́ ọba àdìjọ́lá. Ọlọ́ọ̀ba àdìjọ́lá wa sọ fún wa lágbàtà. إن الذين يخشون ربهم بالغيب ọlọ́ọ̀bá ìṣẹ̀lá ní ẹjọ́ tí àwọn tí wọ́n páyà lu àwọn ìṣẹ̀lá yìí ní kọ̀kọ̀. ọlọ́ọ̀bá ìṣẹ̀lá ní àbúrò bá ti rọ̀ àforíjì yóò máa jẹ́ ìmọ̀ ọlọ́ọ̀bá ìṣẹ̀lá kò yẹ kẹrẹ ìmọ̀. wọ́n á jẹ́ ìṣẹ̀lẹ̀ bákan náà ẹ̀sán tó tóbi òun náà ní ọlọ́ọ̀bá ìṣẹ̀lá أفهو أن كثير عليه رحمة الله إن التفسير وان إذا كمان إجماع آياته قد يقول تعالى مخبرا عمن يخاف مقام ربه وني الله بارك لكم هو ní ọba tí fún wa ní òru nípa àwọn tí wọ́n máyà dídú wọn níwájú ọmọ ọba ìṣọ̀lá. wọ́n páyà àárín wọn sí màgbéyàwó wọlé yìí. wọ́n bẹ̀rù láàrin wọn àtọ́lọ́ ọba ìṣọ̀lá. wọ́n páyà ìlú níwájú ọlọ́run wájú ọlọ́run nàìjíríà sí màgbéyàwó wọlé yìí. ìdàgbà yàtọ̀ àgbà láàrin náà àwọn tó jẹ́ pé sábà wà ní sáwọn ènìyàn pẹ̀lú wọn.

yóò tún ṣe gbogbo mọ́ wọn yóò tún máa pariwo mọ́ wọn òbí ìṣó kan fi hàn àwọn ọ̀dọ́ ẹni tí ń pariwo mọ́ wa yìí ẹni tí ṣé wa kó ti ẹsẹ̀ ó gbọdọ̀ jẹ́ pé ẹni náà ti fi oṣù kan tó bá wọn ṣùgbọ́n ìyá ti di ẹni tí wọ́n ti bá wà ní kọ́kọ́. àwọn tó wọ́n bá ti sọ láti sọ fún wa ní ìyẹ́dí àtàwọn ẹ̀ka sọ pé àwọn àtàwọn sọ pé àwọn náà ní àwọn tó jẹ́ pé sábà wà láàrin wọn àtọ́lọ́ tí ò Ustaz dah tiga dua. Eh, dua dua yang kamu alim baat. Yo kurang yo tu dia mungkin. Umat Allah Subhanahu wa taala. Wa yaqumu bis ta'at. Yo cuma ṣe gbogbo àwọn ìfẹ́tọ́lọ̀ ọ̀gá àdúgbò lágbàwá láti ní àwọn ìbẹ̀rẹ̀ tọ́lọ̀. Wá wà ní kọ̀rọ̀ ẹ̀ yóò rántí ọlọ́run. Wá wà ní kọ̀rọ̀ yóò máa ń kírun. wà ní kọ̀rọ̀ gbogbo àwọn dáadáa dáadáa àwọn ọ̀rọ̀ dáadáa tó yẹ máa sọ ní wọn sí nípa ọ̀rọ̀. àyè ìlà yàrá ọ̀rọ̀ àhàlù ìlà wà níbi tó ti jẹ́ pé kò sẹ́ni kankan lórí àtúntò àdúgbò sàárẹ̀. tó àwọn ọlọ́wọ́ bá ti sọlá bá lórí ayé àyè. ọlọ́wọ́ bá ti sọlá wọn fún wa ní ìpèsè àdáhù dáhù lọ́sọ̀tọ̀. èrò ẹni bá àforíjì ń bẹ fún látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ti sọlá wà á jẹun ẹ ẹ̀sán dáadáa yóò sì máa fi ẹ̀yìn ẹ̀sán tó tóbi yóò máa fi kúrò ẹ̀yìn bẹ́ẹ̀. ayé tòkàfà ó tòkàfà ó àdúgbò gbóná ọ̀gbà. ìtumọ̀ eléyìí òun náà ti gbé àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbò olókùn ilé yìí wọ̀nyí dára já ìgbàwá àdìgbò yìí. ọlọ́ọ̀bà àdìgbò olókùn ìsàlẹ̀ kan pẹ̀lú أخوة تسواجه وأن كما ثبت في الصحيحين لدى مسلم إلى أنه حديث هو أنه صحيح البخاري أبي صحيح مسلم يعني هو أنه حديث واحد صلى الله عليه وسلم لكن في آية إليه nípa pé àwọn kan bá ń fáyọ̀ lọ́wọ́ bá àlejò ọlá ní kọ́kọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ní àforíjì lóṣù lóṣù ẹ̀sán. كل حديث وقوة هنا حديث النبي صلى الله عليه وسلم كان فيه سبعة يجزيهم الله من ذكره يوم لا من ذكره يوم لا ذل رواية من ذكر ذكر عبده يوم لا ذل إلا ذله النبي صلى الله عليه وسلم ó ní àwọn méjì máa ń bẹ tó jẹ́ pé ọlọ́ọ̀bà àlejò ọlá yóò fi wọ́n sí abẹ́ ilé yìí àwọn bá sọ̀rọ̀ tó nípa ìròyìn yìí. tó pé nínú olùwáyà tó pọ̀ tó wáyà tó fi yìí tí kò fi ṣé tí kò fi ọlọ́ọ̀bà ni tó jẹ́ pé ọlọ́ọ̀bà àdìjọ́lá ni òun náà ni nǹkan yóò máa tún yóò máa àwọn kan sọ̀rọ̀ ìfọ̀ pé tá a bá sọ pé kò fi ọlọ́run bá àlejò ọlá ajẹ́pẹ́ ìgbà tá a sọ pé ìgbà nínú wà ẹ̀ tó ga ju ọlọ́run bá àlejò ọlá tó wà lókè yìí. nítorí pé ilé ẹ̀ bá ti jẹ́ kò fi fún yàn kò lè jẹ́ pé ẹni yẹn ló ga jù. tó ń bá mọ́lá kojú ẹni sí tí mo wá mọ̀ bẹ́là tí mo wá dà borí yóò mọ̀ túmọ̀ ìpè ìdí ìdí òrùn tí ń pa níyìí ó ga jù ọ̀bẹ rà lọ àdúgbò yìí tòun náà sọ pé èyí ṣe kò sí àwọn subhanahu wa ta'ala nítorí pé kò sí kẹta lókè àwọn subhanahu wa ta'ala arrahmanu ala al-arshi istawa ọlọ́ọ̀bá àlejò ọlọ́wà lókè róró lókè àlàárà sí wà lókè àlàárà sí ni. èyí dàbí làwọn fún àtúrà sọ pé ajẹ́ pé

ọlọ́ọ̀bá ìjọlá ní nínú gbàdúgbò nípa lórí adam aleyhisselam ẹ̀fún nípa dàgbà tó bí i yẹn rò wò ọlọ́ọ̀bá ìjọlá ní mo wá fẹ́ ní fàyídà àtàwọ̀ ìhòhò wọn dàgbà tó bí i yẹn rò wò ní lọ́pàá òun lẹ́gbọ́ tẹ̀lé ọlọ́ọ̀bá

ẹ̀yìn sọ̀rọ̀ ìṣe ìgbà nínú àbùkù pé àjọṣìlú bẹ́ẹ̀ ìwà ilé àwọn ọ̀hún àti àná. So, anábì sọ̀rọ̀ báwo ayọ̀ sọ̀lá ń anábì ní àwọn àwọn méjì kan bẹ sọ̀rọ̀ ọba àti ọlọ́kùnrin sínú sábẹ̀ lórí. Àbọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ sí i, ó lè sọ̀rọ̀ láti àrọ̀ lórí ọmọ ọjọ́ ìlànà. Nínú àwọn méjì, ọlọ́wọ́ bá àti ọlọ́wọ́ تعبد امرأة ذات منزل وجمال alákùnrin kan tó jẹ́ pé obìnrin kan pè é ẹ́ dáàtò máa ṣe obìnrin tó nípò yìí obìnrin tó nípò ẹ́ tètè wá ló kó nípò lásán ó nípò ó lówó ní gbogbo ẹ̀ wọ́jà máa ní alákùnrin tá à ń sọ wa lẹ́wà alákùnrin tá à ń sọ ìfún wa obìnrin tó lówó lọ́wọ́ ẹ́ lápòjú láti láwùjọ tá a wà yìí nìyí obìnrin tó jẹ́ pé bí kí ni pé ọ̀rọ̀ bílíọ̀ ní àkọ́ ẹ́ pé ọkùnrin tó jẹ́ bílíọ̀ ní à tó lówó tààfin pépé ẹ̀dá ìjọ nínú owó. Èdè sanwó nìkan tí a gbọ́dọ̀ níbẹ̀ yóò lówó kò ní lẹ́wà. Àmọ́ owó rẹ̀ yẹ nípa ìdájẹ́ bí ẹwà fún ẹ́ owó rẹ̀ yóò máa parí lára rẹ̀.

wọ́n á wá rí pé arábìnrin tá a sọ yìí dáàtì lọ sí ilé ìwọ̀n japan ọ wá ní ipò ẹ olówó olọ́lá wọ̀n japan tó tún wá lẹ́wà ọ wá pé ọkùnrin kan wá ẹ wá títí pẹ̀lú ìgbẹ́jọ́ sí kíni kíni pẹ̀lú ìgbẹ́jọ́ ọmọ jáde ọwà papọ̀ kíni pẹ̀lú ìgbẹ́jọ́ ọmọ jáde ẹ arákùnrin wa sọ fún mi pàpá ní ẹni àhàbùwà arákùnrin wa sọ fún ní oṣù yóò gbọ́dọ̀ wọn ẹni àfàdùnlá á ẹ̀rọ ọlọ́gbà ní ìbẹ̀rù ọlọ́run. ẹ wo bẹ́ẹ̀ wúlò alákànnì yìí ní ẹ rí pé bẹ́ẹ̀ náà wú wọ́n bẹ́ẹ̀ náà ti ń bàtà láàrin wọn àtòkùn mi ló wá. ẹ wo fẹ́ lóòjì ẹ yóò owó látara kí ni látara pé wọ́n bá dá arábìnrin lóhùn yóò rí ipò látara pé tó bá dá arábìnrin lóhùn yóò tún ara dùn yóò tún gbádùn ìbájọsípọ̀ tó bá bá arákùnrin mi ẹ wá gbogbo àwọn nǹkan yìí ọ wá ka gbogbo àwọn nǹkan yìí ọ wá ní èyí àkàbùmá ọ wá sọ pé a ọ̀rọ̀ náà gbà mí a kò dá o a ọlọ́run ìfẹ́rú ẹ̀ wò ó àti lẹ́yìn lẹ́yìn tó wà sí wọn bá lóko yẹra rẹ ìpè ta yóò wà nínú kò sí bá wọn tí ó sọ pé a ọ̀rọ̀ ìfẹ́rú ẹ̀ bá wọn. ẹ̀yìn ọjọ́ pé ee tó eléyìí láti di ìsáàlú aláàlásì yìí ìtàkùn rẹ̀ òṣùpọ̀ si kíkún onímọ̀ ọ̀pọ̀lọ́ wọn bá nígbà tí oòrùn tó bá àwọn nígbà tí ogun àwọn èèyàn bá àwọn èèyàn ẹ̀rọ bí ogun rẹ̀ ó ogun ara rẹ̀ ó lágbára yóò lọ́jọ́ ẹ̀ àwọn yóò wá yóò wá ní gbogbo kí ló mú wọn kọlifá tó wà ní gbogbo òun náà nílò ẹni tí ó wá wà ní gbogbo náà yìí ẹ̀ tó bá fẹ́ rọ̀ lọ́wọ́ bá a lè jọlá láàánú àtọ́lọ́ tí ò fẹ́ tí ò fẹ́ tẹ̀ká bẹ́ẹ̀ Ànábì sọ̀rọ̀ nípa àwọn arákùnrin mẹ́ta tó fún wa nínú àdéhùn èyí tó wà nínú àdéhùn àdéhùn kárí. Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ̀tọ̀ nípa àwọn arákùnrin mẹ́ta kan Ànábì ni wọ́n ń tẹ̀lé àjò lọ ìgbà wọn ń tẹ̀lé àjò lọ àwọn òjò wa ń tú àwọn wà ní abẹ́ àpáta àwọn asọ́ka ń fúdi abẹ́ àpátiwò àpáta nígbà tí ó yà á wàtàkẹ́kùn tẹ́ atẹ́kùn fún àpáta ìkan ó wá fún ó fi ojú ọ̀nà tí wọ́n gbà wọlé ibi ìwọ̀páta yìí nígbà tó lè dá ìyẹ́fún ojú àgbẹ̀ ìbára ìjáde wọn. àmẹ́ ìtawà fẹnu kò dé ẹjẹ́ kó kálukú wa ká sí dáadáa tá a bá níwájú ọlọ́run ká sí bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ lọ́hùn kó àkàlẹ̀ níbi ìdáwà bẹ́ẹ̀ dáadáa tá a bá ní níwájú ọlọ́run ẹ̀rẹ́ oníṣẹ́ ẹni láyọ̀ wá wọ̀ náà dáadáa tá a níwájú ọlọ́run ilẹ̀ ẹ̀rọ kálukú ti mọ̀ pé àbùkátà ti dé oko dábàá gbé ká má ti gbèrè ọlọ́run ká má ti gbèrè nígbà yẹn àkọ́kọ́ ó sọ̀rọ̀ ó sọ pé dáadáa tó ń ṣe òun náà ti gbé ìrìn ọlọ́run òun ní àwọn òbí méjì àwọn òbí méjèèjì òun ló máa wá tí wọ́n wá òun náà lọ́dún wá wà wàrà wàrà òní kan bẹ́ẹ̀ àyàfi

ẹni ẹgbẹ́ yìí ó sọ pé ìyọlọ́run òun jẹ́ arábìnrin kan tó jẹ́ kọ́sìn kọ́sìn òun kọ́sìn síta bí ọmọ ẹ̀sán bàbá èèyàn àbúrò àbúrò bàbá èèyàn arábìnrin yìí ó lẹ́wà ọkùnrin náà ń sọ yìí ibi gbìyànjú láti gbégbé láti gbégbé nǹkan ó kọ àwọn yìí bẹ̀ ó nígbà tó wá yá arábìnrin wá ní dátà yẹn ti wá mú bá ah, àmọ́ tó béèrè fún papọ̀ àti gbà wọn láyé wa ní à ah, ó ń gbà wọn láyé bó bárábìnrin tó ti kó lọ́dọ̀ rẹ̀ arábìnrin fún wa ó tún wá bùkátà yẹn sọ́nà bùnmí ọlọ́run bí àbùkátà yẹn bùnmí ó ti wá rò fún mi á ah, fún tí ó fi di àbùkátà rí tọ́ ó gbà sí láti náà wá wọlé tó arákùnrin yẹn wá ní tọ́ pàápàá tó ló ti náà nù tó fi fún ní nǹkan tí fẹ́ tọ́ ti fi ra àwọn lẹ́yìn. arákùnrin wá sùn arákùnrin ní ojú wa wà lórí rẹ̀ ti ní lórí ẹ̀ tó jẹ́ pé kò sí kò kan kò ní pẹ̀lú àwọn tó lẹ́tọ̀ọ́ sí mọ́jẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí bá oníkóso ní fún bẹ́ẹ̀rọ ọlọ́run ẹ̀rú dìbà òun àti ìgbà pẹ̀lú ẹ̀ máa fi bíra di wọ́rọ́ òun wá fún un ní owó tó níbi tó bùkátà sí wọ́n sì ní tó máa lọ ọlọ́run tó báyìí pé ẹ̀rù ẹ̀rù ń bá ẹjọ́ tó ń sọ yìí ẹ̀ dákun ti dá wà á bẹ̀ yìí mọ́sàgbé ti kíni mọ́sàgbé ti ìpàyẹ̀ ojú bá wa wọ́n ní àpáta yẹn tún sí àlejò ní àpáta yẹn tún sí àmọ́ sílẹ̀ sí ẹ̀ náà kò lè gbà wọ́n ó lè gbà ẹ̀ jáde àmọ́ ti lápẹ̀rẹ̀ pé ó láti ṣe ní sún arákùnrin ẹlẹ́ẹ̀kẹta ó ní òun gba àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ sọ́bà òṣìṣẹ́ àwọn libra pàtó wá gbà wọ́n ṣiṣẹ́ wọ́n bá gbà wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí tó ní owó ó wá pẹ̀lú wọn ó wá takú ó ní owó wọ́n tẹ̀sí owó rẹ̀ náà lé lẹ́yìn ó bá dín bá lọ ó ní owó rẹ̀ òun á fi ra nǹkan ọ̀sìn ewúrẹ́ òun á sùn ó ní ewúrẹ́ yìí bí ma ó wá bẹ̀rẹ̀ sí pọ̀ ó wá bẹ̀rẹ̀ sí dàgbà á rí ewúrẹ́ wá pọ̀ gan láì lẹ́yìn ìgbà náà á fi ìgbà dé láì ti pẹ́ ó dé oúnjẹ òun dé owó òun jẹ́ pé òun gbà gbogbo rẹ̀ lórí

ọlọ́run á kó ogun wọn ìgbà nǹkan bẹ́ẹ̀ máa dà á lọ tó fi kó gbàrẹ̀ lọ. ìyọ́lọ́run tó wáyé pé torí jẹ́ òun dé mọ́tà sí àwọn alẹ́ àpáta yẹn wá tún wá gba mẹ́tẹ̀ẹ̀ta ìjáde. kò tá ní ká wo ẹ̀sìn níkejì kẹta àwọn wọ̀nyí ẹ̀ rí pé áyà yìí ó sọlẹ̀ lórí wọn wọ́n páyọ̀ ọlọ́run ọba àlejò ọlá ní ìjẹ́ ìjẹ́fọ̀ arákùnrin tí ó gbé wàrà bá òbí ẹ̀ tó wá fi fáwọn ọmọ rẹ̀ tó mú kò sẹ́ni kankan tó wà ń bẹ̀ ẹ́ ó wá dúró kò sẹ́ni kankan tó wà ń bẹ̀ tó fi pé ó wá padà wá fi kíni ó wá padà fi kíni ẹ̀jẹ̀ lọ ẹ wọ arákùnrin ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni kankan bẹ̀ láàrin wọn àti obìnrin tó bá ní kankan pẹ̀lú obìnrin ẹ kò sẹ́ni kankan tí ó yí wọn àmọ́ náà wọ́n bá a lè sọ láàrin wọn arákùnrin wa kan náà dẹ́rù bàá tó bẹ̀rù ọlọ́run ẹ̀rù ọlọ́run ẹ wá wọlé ẹ̀kẹta náà tè ẹni pé alákùnrin ní ìdìbò sáré wọn láàrin wọn pé owó mi bá ń fi owó mi bá ọjà kò sáré wọn láàrin wọn kò owó mi nǹkan òun òun ṣe kó ọba ibi tó wà bẹ́ẹ̀. eléyìí náà ń tọ́ka fún wa nínú àwọn ẹ̀kọ́ tó wà ní àdìsí ó ń tọ́ka fún wa pé gbogbo tá a bá fẹ́ ṣe ká gbé ẹ̀mí ká máa ṣe nítorí tí àwọn àkókò àwọn ọ̀dà wọn. ká máa ṣe torí pé àgbèrè náà ń tọ́jú ẹ̀mí kankan. wọ́n dàbí nǹkan ẹ̀ kó má ju kí ni lọ kó má ju lè dé ìdajì làbínú lọ. ẹ́ kó má ju kí ni lọ kó má ju ìdajì làbínú lọ ló fẹ́ fún yàn fún wọn nítorí ìjọba ọba àdìjọba wọn fún pẹ̀lú kọba òfin á ẹni mà láyọ̀ ọ̀nà òfin ti ìdílé ti mú mi. òfin àwọn olóyìn inú àǹfààní tó tún wà bẹ́ẹ̀ òun náà ní pé dáadáa tí yẹn bá ti síwájú ọlọ́run tó mọ̀ kó o ti nítorí ìjọba ọba àdìjọba ó wà ní àwọn tàbí ẹ̀yàn fífi ọlọ́run eléyìí ló yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé dáadáa tó yẹn bá ti torí tọlọ́run tó ti torí tẹ̀lé kankan ó wà ní àwọn tàbí olùdíje ní tó fi bẹ̀rẹ̀ ọ̀hún eléyìí ni ó mọ̀ wá múyàn fẹ́ tí wọ́n á múyàn tí wọ́n wá dúró yàn lóko pé tó bá fẹ́ ṣe dáadáa àbí kò sí nítorí ọlọ́run nítorí kópa ó padà níjẹ̀ nítorí pé tó bá ṣe torí tọ́lọ́ ọba àti ọlá kò ní jẹ́ dáadáa kò ní lẹ̀sán lórí ẹ̀ ẹ wá wò ní ìjàpá ní méjì ló wá jẹ́ fún ọ ó gbẹ̀ kan lọ́dọ̀ ọlọ́run ọba àti ọlá látara tó ní dáadáa wọ́n tún wá lo dáadáa wọ́n tún wá ti jẹ́ lọ́run so wọ́n kálukú wa náà kó tá dáadáa já mọ̀ nítorí ọlọ́run tàbá wà wà níbi tá a ti bùkátà níbi tá a bẹ̀ lọ́run ẹ̀ ẹbí ká máa ti dáadáa wà níbi tá a ti bẹ̀ àwọn kan pọ̀ níbi táwọn yẹn máa fi bẹ̀ lọ́run tí ò nínú tí ó wà nínú ẹ̀sìn fún wa ká fi bẹ̀ ẹlòmíì ọlá ni mo fi bẹ̀ lọ́run ọlá ìdá onímọ̀ fi bẹ̀ lọ́run yóò fi ọlá ànábì tọrọ yóò fọlá àwọn ṣéwù tọrọ yóò fọlá bàbá rẹ̀ ẹ̀ ọlá àwọn ìdílé tó tara ẹ̀ jáde yóò fi tọrọ yóò ní ọlá kaaba ọlá masa ọlá madina ọlá safa àti marwa ẹ ọlá àwọn méjèèjì tó tara wọn jáde ọlá àwọn tí wọn tẹ ní Ìlọrin ẹ ọlá bàbá wa jọgbọlọ ọlá bàbá wa gòtòkò béèrè ọlá bàbá wa ìsìn òbí wa ọlá bàbá wa ọlá bàbá wa tí wàá ní yóò ní wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ tí ò lẹ́tọ̀. àtàwátì ìṣe àtàtọ̀ sọ́dọ̀ ọlọ́run tá a bá fẹ́ ṣe àtẹ̀tọ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run afẹ́fún ní ìsàtẹ̀gùn láti gbé ìtọ́lọ́dọ̀ rẹ̀ abùkátà sí ni abùkátà sí ẹ̀rí tó ń yàtọ̀ dànù sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ láti inú àlùkò àná sọ fúnra wa yìí tó jẹ́ pé ààrẹ ìjọba ní àwọn àlè

برحمتك السبيل أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين أي أنا بني يا حي أنا بني مقير وبالاي أه؟ الحي إنه قلوه بالي ولاني إنه يريد يا قيوم ọba tó dájú fún rẹ̀ tí ò fara sí ìjọba kò fara sí ìjọba. so ẹ̀rí pé báyìí ti jẹ́ pé ó kọ́ méjèèjì yìí alábìwá ní ìdè rahmatika àṣẹ̀fẹ̀ pẹ̀lú àánú rẹ̀ òun náà nìdí ìdíkíní òun náà nìdí béèrè ìrànlọ́wọ́ alábìwá ní àṣẹ̀fẹ̀ ṣe àní ìkùnlà dákùn mọ́sà bá mi fún gbogbo àlámọ̀rí fún pátápátá mọ́sà bá mi fún ṣe fún ṣe fún mi wàlẹ́ àṣẹ ìyìn ìjìlá náà fún mi mọ́ wàá dá mi bẹ́ẹ̀ ní ara mi ọ̀bátà àìní ní ìṣẹ́jú kan báyìí ẹ́ ní ká dìbí ká ẹgbẹ́ àgbà sọ́dà mi dára mi ẹ̀rẹ́ alábìsẹ́ kí ni alábìsẹ́ àtẹ̀gbẹ̀ pẹ̀lú orúkọ náà bá àdìsọ́lá àti òní so láwọn bá àdìgbé kóyé wa pé tá a bá lọ lè wọnú àdìgbà inú àwọn àdó ànábì látòkè délẹ̀ àbí ká wọnú al kan a lè rí àkọọ́lẹ̀ ẹ̀dí pé kéèyàn máa fi ọlọ́run bá àdìsọ́lá ẹ kéèyàn máa fi orúkọ rẹ̀ sàtẹ̀ kéèyàn ká máa fi lákàn kéèyàn máa fi dé nìkan bí àwọn tí wọ́n pè nábìlà òun òní nábìlà òun òní káka báyìí sálámà báyìí ẹ ẹ bá parí ẹ̀sán ẹ máa sọ pé yálà sí yálà sí yálà sí ẹ ọgọ́rùn mẹ́ta àti mẹ́tàlá yálà sí yálà sí yálà sí yálà sí ẹ lè rí nínú àdúrà lẹ́yìn tó wáwà lọ́sẹ̀ lọ pé káka mú orúkọ ọlọ́run káka máa dákọ̀ rẹ̀ káka máa dákọ̀ rẹ̀ káka máa dákọ̀ rẹ̀ láì ṣe pàfẹ́ bèrè tuntun. ibo mi wọn ni wọn pa kẹrin yàrá ọjọ́ àti yàrá ọjọ́ àti yàrá ọjọ́ àti yàrá

tẹ̀sán ọba àríkọ́ pé ó súnmọ́ wa ẹ́ ju sáàsá lọ so ọmọ gan kò tún súnmọ́ tó bọ́lá ọba àríkọ́ lọ́sọ súnmọ́ ọmọ rẹ̀ wá ti kúlẹ̀ bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ wá ti bàbá mi bàbá mi

wọ́n sọ fún yín ní wàhálà sí i onílé ní ẹ̀rí ní pàtàkì ló pe ya ayé yàtọ̀ yìí àwọn ènìyàn kọ́kọ́ fa lọ ya ayé yàtọ̀ ya ayé yàtọ̀ ya ayé yàtọ̀ ya ayé yàtọ̀ ya ayé yàtọ̀ ó sì wá sọ pé ní yàrá àmàlù yàtọ̀ ya ayé yàtọ̀ yóò yàrá àmàlù yàtọ̀ yìí. so tí a bá fẹ́ fi ó kọ́lọ́ sàtẹ̀yìn á pè é àwọn kọ́lọ́ wa ní gbogbo ìbá tó jẹ́ pé a máa rí àwọn ìtumọ̀ rẹ tó máa ṣe déédéé ìgbàta àgbékíni ìgbàta bùkátà ìwọ bùkátà tó sí eléyìí bùkátà sí ìmọ̀ eléyìí bùkátà sí àforíjì eléyìí bùkátà sí kíni ó bùkátà sí ìsọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ̀ọ̀kan yìí ẹ máa rí ìjó tó déédéé pẹ̀lú orúkọ lọ ọwọ́ mo pe ìwọ ọba tí ọmọ ti á ti fún yàn olùgbòkò tí a pé o ti fi orúkọ rẹ̀ ṣe kí ni o fi sí àtẹ̀sùn kí ló wá sí lẹ́yìn ìgbà náà o wá béèrè ìgbà àmẹ́ ẹni tó wá ní wọ́n ṣe yàrá gas yàrá gas yàrá gas yàrá gas ó béèrè kẹta ẹ̀mí wa látàrí mọ̀ wá sí ẹ̀mí ìjẹ yóò wá ní ìdáná tó béèrè lọ́lọ́ òun nà pé ìdí ń fẹ́ náà wọ́n á ní kò ní ìdí tó pé yàrá gas náà ìwọ́n náà ti máa ti ẹ́ kó tẹ̀ máa lẹ́sẹ̀ lẹ́ta ẹ wọ́n làmọ́ nílẹ̀ rẹ̀ náà so ọlọ́run bá nìkan láti ká pé ó ní ọ̀nìyàrí àtúnáwò ìhìnà ọ̀dẹ̀hùn bí i ọlọ́run bá nìkan láti òun ní àwọn kọ́tọ́ rẹwà òun náà ní kẹ́ ẹ̀nà bíbí kẹ́ ẹ̀nà bí pè é aláṣọ pé dáńtò ní àdúrà ìtumọ̀ ẹ̀ náà ní pé kí ìbéèrè náà ní ẹ́ ká béèrè kẹ́kẹ́ ìfẹ́ ìtọ́lá nígbà tí wọ́n ti ti àwọn ìlú ìjẹ̀ tó sọ́dọ̀ ní láàyè àtọ̀lúwòmọ̀ àdàdà ìlàìlàlà wọ́n máa wá wí wọ́n máa pàdà rẹ̀ kí ni máa ń dín ìtumà rẹ̀ láàyè àtọ̀lúwòmọ̀ ẹ̀ àlà ṣe ṣe àlà ṣe àlọ́ ọ̀gbọ̀n ní àlà ẹ̀ tó àwọn ìṣẹ́ mìí ìgbẹ̀dẹ́ pé àmàbí rántí ọlọ́run kò bùkátà ká bèèrè kankan ìrántí ní ọkà máa jẹ́ àmọ́ ẹ̀ íńtàrẹ́sì àmàbàládá lórí ẹ̀ lápòjú orí sábà lọ sí subhanallah ìsẹ́ni tí ó subhanallah bọ̀ kí ìsẹ́ni tí ó ní wọ́n ha oníṣẹ́ tí ó máa bá subhanallah yé báyìí wọ́n máa wú lágbàrá ẹ̀lá ti máa ìsẹ́ àmẹ́bí ò bá ti sọ fún ọ pé fa mẹ́ta fa tàbí kiri fa ọgọ́rùn-ún kò ní ìdíkẹ́ nìkan ọjọ́ ọmọ sàyé ẹnìkan mú pépà kan wá ní orí wọn ni wọ́n sáré sàkọ́ bí wọ́n báwọn tó wá bẹ̀rẹ̀ nípa rẹ̀ wọ́n háwé àdúrà fún wọn huwa Allahu ahad Allahu samad wọ́n yọ kúlùkù bẹ́ẹ̀ wọ́n ni wọ́n fa ya jẹ́ fún jàdí ọ̀rẹ́ wọ́n ni wọ́n ṣe ó ṣe aláwọ̀ sẹ́yà ya ọ̀rẹ́ ọ̀rẹ́ اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ó wàá fa eléyìí ó máa fa ìṣẹ́ ẹni wá sí ìwà mi ò ní ìyá eléyìí àdádáre òun torí pé ibo lẹni ẹ ti ráwọ ìgbà ẹjọ́ àkọ́kọ́ ni kúrò àlọ́ àlọ́ ọ̀rọ̀ àti ìjọba sọ̀kalẹ̀ máa mẹ́rin tó fi kú ní kí lára ní ti epo ṣe tààrọ̀ jáde láyé rẹ̀ níbo ni wọ́n wá sọ fún mi dẹ̀jú tàbí kí á dúkú ẹran ní àyíwọ̀n ọmọ tó parẹ́ ẹ́

báwọn wá ní ọmọ ìpé àdúrà bó ṣe wà ń àdúrà dà gẹ́gẹ́ bí ẹyẹ ni wà láyẹ̀ tí rú àtọ́ ìlà àrídànà ẹ̀yìn ẹ̀yìn òsì lẹ́fò àdúgbẹ̀lú ìyẹ́ méjèèjì ó kí ìgbàlẹ̀ ní sàárà ní ilẹ̀ ẹjọ́ ìbò tọ́jú ó tọ̀ pé ìdí ti lọ nù ó fẹ́ sọ́ra yóò mọ̀ gbàgbọ́ sáré tòmọ̀tò ẹni tó bá ti dọ́là ọmọ fúnra rẹ̀ asọ̀fún aláàgbà títí ní mùsùlùmí ẹni tó bá fẹ́ ẹni tó fẹ́ wà láàyè ẹni tó bá fẹ́ ní ààrẹ là sáà tó ní máa èso ní mùsùlùmí rẹ̀ máa kà lọ́wọ́ kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ tó rẹ̀ sọ́ọ̀dì rẹ̀ nígbà tó fẹ́ ṣe wá sọ́ọ̀dì ẹ̀ látòkè délẹ̀ kọ́kọ́ wo kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wá wo ó dàmí lójú fún ọ tó bá wo kọ́ńtẹ́ẹ̀tì látòkè délẹ̀ ó dàmí lójú fún ọkọ̀ rí bí àwọn nǹkan tí ò ní dín ní ogún tó máa rí pé à ah, mo ní délé yìí mo ní délé yìí eléyìí tó máa wí ó kọ̀kọ́ wọ́n sọ gba àwọn tó máa wí lè ọkọ̀ ẹ̀ tó bá fẹ́ sùn tó bá jí tó bá lọ́rin àjò tó bá dà owó tí mo máa sí ọ tó bá lálàákàlà àlákàlà bẹ́ẹ̀ ló là tí ò ní sùn ah, máa òun ló jí ló gbé fóònù pé à bàbá ẹmọ́ sínú pé nínú jí ní o àà ah, tí mo rí lórí lágbára o àwọn tí lórí àà láwọn ọdún bá sílẹ̀ bá ti mi ló bá yà jọ́sọ́ o

tí ọ̀gá ti sí lọ́wọ́ ẹ́ èyí ti segin ti fi ẹrú fún ọba àdìsẹ́ bá dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pọ̀ láwùjọ ẹ̀rẹ́ olówó ni wọ́n lẹ́yìn rẹ̀ lójú ìjọba ẹgbẹ́ òfin àwọn àtìsílá ìlọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tẹ́lá wo ẹni ẹni gùn ẹ̀rí ọmọ kàwé òkè ń kàwé yóò sì máa gun ẹ̀ àkà yìí kọ́dà yóò ẹ́ àwọn tí ó tó yí ẹ́ wọ́n ò tó yí nípò wọ́n ò tó yí lọ́jọ́ èrí ẹ́ wọ́n ò lẹ́kọ̀ọ́ wọn ní kankan wọ́n máa ṣe kíni wọ́n máa gùn lẹ́sì nígbà tí òun tọ́lọ́ nígbà tí òun tọ́lọ́ sẹ́ni kọ́ àbá mi ti gbé rákùn bẹ́ẹ̀ bá ń ṣàdúrà méjì jẹ́ mo bá jẹ̀ dé ẹ́ mo bá jẹ̀ tó tó wájú wá ṣe jẹ́ tán ẹ́ tó mo bá mi ṣe kò ní ìdìbò òtúbẹ̀ tó fún mi ẹ àríṣọ́lá wà lè ọ̀sánlá tó bá sàdúwà fọmọ ìyá rẹ̀ kíkọ́kọ́ ẹ̀ ọlọ́run ya àmàláìkà kan tí wọ́n bá wá sọ fóònà pé wà láká jẹ́ sí sàmà ló fún ah, mi ah mo ti rí àkànní tó àgbẹ lágbára náà àgbẹ mo ti rí àkànní bájú báyìí ah ti ní ká aláìní o o ti rí ẹ o kò yóò ní ìṣẹ́ ti sàrà kò sẹ́ni sàrà tí òun kọ́ ní kó ti láyà kọ̀ọ̀kan òun kọ́ ní ó béèrè wọlọ́ọ̀ ni ó ní ẹ wá àkàrà ẹ̀dínkù àwọn wájú àkàrà ẹ̀dínkù ìjọba wa bá mú àpò ojú ẹ̀sìn ẹ̀sìn aláàbò ní ẹni tó bá jẹ́ ìyá pọ́jú ọ̀wọ́lọ́ ní ara bú níbi màlọ́. Ṣẹ̀dé ọbẹ̀ kí ni ọbẹ̀ kí fún ìdí ẹni

ẹ̀ ń ké tá a bá ti di ọlọ́wọ́ bá di ọlá àmọ́ ṣiṣẹ́ dáadáa tá a bá ti àmọ́ ti di ọlọ́wọ́ bá di ọlá ọlọ́run kò sí ìjọba ìtòrí ìjọba ìjọba ìjọba ìtòrí ẹ̀ kọ́lá ti dáwọ́ sí ìkùrá nípa ṣe má ṣe nítorí pé oníṣòro àwọn ẹ̀sìn sọ kùrá nígbà tó bá níṣòro ẹ̀ wá bá níta kùrá ní ara kùrá ní ṣe jíra tó wà tó bá níṣòro má ṣe tìdáwọ́ sí kùrá ní má sínú àkùrá ní má òwe ní gẹ̀mẹ́ ó gbà tó bá padà níṣòro tó bá padà tó ti dáadáa ó lè fi bẹ́ lọ́hùn bí àlọ́hùn ẹ̀ wọ́n máa ka kùrá ní láwọn àtúntò báyìí

tàbá rẹ̀ lómi ní gẹ́gẹ́ bí tó hàn sáwà ní ohun àmọ́kọ̀rọ̀ rẹ̀ táàmì jẹ́ rí ààtì ìjọ̀rọ̀ ọlọ́gbìn ìbáìgàdà sí ìbáìgàlọ́wọ̀ ní ẹ̀dùkò kókó ti báyìí ní ẹ̀ lásìkò yóò kí o lásìkò yóò kí ọ̀nà ó lè wújẹ lásìkò irú ẹni yìí ó súnmọ́ tó bá bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ̀ tó ní ọlọ́ òfàgbà rẹ̀ lágbàjá ọ̀dàkùn ẹ̀mọ̀ rẹ̀ nínú àjọ ìwà nǹkan báyìí wà nǹkan báyìí. aláàbò so irú ẹni báà

ẹ́ ìrẹ́lá fún ẹ̀sẹ́mùtì à ẹ̀ẹ́dẹ́gbùkù bá ta ẹ̀ẹ́dẹ́gbọ̀bá òkú ó ti ṣe pọ́jẹ́ ìgbà ta rẹ̀ fún àbá gbọ́ bá kó wọlé lé àwọn two thousand ṣé àdáńgbà náà kọ́ tọ̀ tó mọ two thousand ẹ̀fà lọ á ti kẹ́ra ọmọ akẹ́ra dá ọdún dá ẹ̀fà tó ìṣó lé tọ̀ àbá àti ọdún ìṣẹ́ díẹ̀ ẹ̀ṣẹ́ ìṣẹ́ ẹ̀ bá wọn bẹ̀rọ̀ ẹ̀ tí ó bá wọn bẹ̀rọ̀

àbí àpáta ìgbà ọ̀sẹ̀ ọ̀hún ti dáwọ̀ rẹ̀ so eléyìí òun làwọn ẹ̀jẹ̀ bí àtàbùkátà ní tó jẹ́ pé òun náà làwọn ọdún nígbà tá a bá bẹ́ẹ̀ ṣàdúrà náà lákọ̀ọ́kọ́ òun náà ní ẹ̀rí pé àwọn lọ láti ta lọ bíi ìgbàlè níbi tá a ti lọ lákọ̀ọ́kọ́ tá a bá gbàgbé òun náà ní àwọn méjì tí àbáwá yìí ń tẹ̀lé sọ fún wa tọ́lọ́ ọba àdéjọ ló kù wọn sábẹ́ òbí ẹ tí ò ní kí kan ẹ àti bòbí Allah subhanahu wa ta'ala òun náà ni ó wà tó wáyé bá ń sọ yìí àti sàlàyé ìmọ̀ òbí yìí ọlọ́ọ̀bá wá sọ̀rọ̀ nípa kan tó lówó tó lẹ́wà ẹ tó wá pé ọkùnrin kan wá dájọ́ inú ẹni bá nàbí sọ́dápọ̀ onífàfàlà ilẹ̀ oní wàrọ́jùlán tàṣọ́dápọ̀ bí sọ́dápọ̀ ti fàfà àti àlàáfà alámùsùmáàlùú máa tí kò fèrè yìí inú ẹni tí àmẹ́bí tún yóò wà lábẹ́ òní òun náà ni ẹni tó ti sàárà ó wá pa sàárà mọ́ ó ti sàárà ẹni kọ̀kọ̀ kò pé nínú ẹgbẹ́ rẹ̀ kọ́lá ti di ẹ́ àmì sàárà ẹ̀ tó bí ẹ̀kẹ́ ẹ̀ máa bọ̀ wá afẹ́ fún àwọn táníkà ní oúnjẹ ó tó wá pé gbégbé ẹgbẹ́ ó pé aic ó pé ìlọ́mọ́kọ rẹ̀ ní kíníkà tbc tó gba ibà rí tó ní wọn kọ́lá ní sọ̀rọ̀ àwọn àlejò àmì sọ. ẹlòmíín bẹ̀rẹ̀ ó jọ wà pẹ̀lú yàn ó sì láti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ fún pẹ̀lú ìwé fún ọ wá ìgbà táwọn ọ̀dọ́ arábìnrin kó ti sàárà àfáàhá a wá fi sàárà rẹ̀ pamọ́ débi pé láàtà àlámùsì máa lè hú máa tún ti pèyẹ̀ ní ìlú ọwọ́ sí ara rẹ̀ gan kò máa tọ́wọ̀ tún ti sàárà ẹ́ ọwọ́ sí ẹ̀ kò sì máa ń tọ́wọ̀ tún ti tó ti sàárà arábìnrin rẹ̀ ní bẹ́ẹ̀ òun náà wà nínú àwọn tí ó wa ni abe àwọn tí ó wà ní

àmọ́ ìtò súnmọ́ ló jìnà tó pé àjọ ìdíkẹ̀ ìtọ́lì láyé òun náà ní tẹ̀sí kọ́ ètò òfin gbangba ibẹ̀ náà ti dá lóṣù náà pọ̀ yóò wá ká orí gbogbo fún un tó tó àkókò tó bá wọn ìdájọ́ náà bọ́ sí ẹlẹ́rìí á owó tó ń dá ìlú yìí ẹ̀rọ nígbà tó ń dá ìlú yẹn lọ káwọn onímọ̀ owó lówó lọ́wọ́ àwọn gbogbo نعم أبا وإبن كثير عليه رحمة الله وطبعا حديث عن صلى الله عليه وسلم حديث عن بن مالك رضي الله عنه láti fi sílé àwọn kankan tí ó máa wá wa ìpè ọmọ ènìyàn ni wá kò àmọ̀ sẹ́lọ̀n á sì máa ṣe kí ni á ti èyí tó burú jáì òun náà ṣe àmà ṣe gbìyànjú dáadáa níta ẹ kó sì ìlú ẹgbẹ́ ni kó jẹ pé ìdá aláburú ni ìṣe kọ̀rọ̀. àwọn sàájà ànábì ẹ ánàsì tó máa rí ó ní àwọn sàájà ànábì ó ní wọn sọ fún ànábì sọlá wà lè wọlá àmì jọkàn pé yára òkú dàgbà ẹnì àdàkùnú ìjà tààlà àdì ó ń sábà wà pẹ̀lú ànábì sọlá wà lè sọlá ó ní àwọn wà níbi ìṣesí ìmánì máa ti kíni ìmánì máa lókè sábàtì gbogbo ìlànà ìsọ̀bá wa lọ́sọ̀rọ̀ eléyìí náà lè ṣe sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sábà wà ní ìtọ́jú ń gbọ́ wà sí ẹ̀ ń tẹ́yìn ń gbọ́ wà sí ẹ̀ pé ọkàn yẹn máa ti kíni ọkàn yóò pa ni ìmánì yóò ṣe yóò lọ sókè sábà ń sọ̀rọ̀ nípa nǹkan kan tó bá yàn wí ẹ̀rù ọlọ́run máa bàyàn pé ẹ̀ nǹkan yìí ti ń bẹ lára mi. a ah, kò máa yẹ fún àwọn sàbí àti ìwà ni tá a bá wà lọ́dọ̀ àti ìsọ̀lá wa ló ṣẹlẹ̀ ẹ̀ ṣe a máa wà ní ìṣesí kan wàyí tá a fa ọ̀sẹ̀ náà já fún náà àlàbẹ̀ yìí wọ́n ti wá kó lọ́dọ̀ rẹ̀ tán ìṣesí wa ti máa yàtọ̀ ìmọ̀ yàtọ̀ sí káàkiri wa ẹ̀ òkúta tó wá sọ báyìí fún àdájọ́ sọ̀rọ̀ wa lè wọ́n ṣẹlẹ̀ ànábì wa ni kéyìfà á ń kún wọ̀rọ̀ kù ànábì wa ni bóòlù àárín àtọ́lọ́ ẹ̀wọ̀n tá a ti yàn wà lẹ́yìn àdùn wọ̀rọ̀ kọ̀ọ̀kan bóò láàrin ẹ̀yìn ọlọ́run ẹ̀ bẹ́ẹ̀ láàrin ẹ̀yìn olúwa ẹ̀kọ́ ló ti rí ètò onáfà àti sallallahu alaihi wa sallam qalu Allahu rabbuna ìṣẹ́lẹ̀ wọlé àyà àríyá ọlọ́run náà ní olúwa wa ní kọ̀kọ̀ àti nígbà gbangba àmì ìgbà àti ní gbangba قال على ذلك المنطقين ليس ذلكم النفاق على ذلك المنطق منافقكم على ذلك المنطق منافقكم tòká ní ní kọ́rọ̀ àwọn àtọ́lọ́wọ̀n dá nǹkan mélòó pẹ̀lú ẹ̀yàn náà bá àdìsọ́lá nǹkan mélòó ṣe lẹ́yìn tọ́lọ́wọ̀n bá àdìsọ́lá tó bá ti wá ní gbangba ó mà wá ti bí ó mà wá ti sọ́lọ́wọ̀n eléyìí náà pẹ̀lú nípa ẹ̀rú bá àwọn sàbẹ́sà lórí ẹ̀ lórí irú àlápẹ̀lú bẹ́ẹ̀ kọ́dà eh? Ànábì sallallahu alaihi wasallam inú hadith ní eh? Ànábì sallallahu alaihi wasallam Ànábì jókòó yé wọn wọ́n ní táàbá àwájú rẹ̀ ìmọ́lẹ̀ àwọn máa ń ga ya tó wá wà láàárín táàbá pẹ̀lú ìyàwó táàbá pẹ̀lú ọmọ àwọn òṣìṣẹ́ ìṣàyẹ̀ tó ṣe yìí Ànábì tó jẹ́ kó máa àlọ́dúnrún ẹ̀sìn bẹ́ẹ̀ máa gba màláìka wọ báyìí ìtumọ̀ ìdá ni pé ẹ máa kangakanga àwọn ọmọ ọba àdúgbò náà dá ìyẹn dẹ ẹ yóò wá dá àwọn ẹ̀dá mi yóò pa àwọn ìwà tó jẹ́ pé wọ́n máa tẹ lọ́hùn wọ́n sì máa tẹ̀lé wọ́n sì máa tọ̀rọ̀ àbúrú yìí. tó a jẹ́ pé ọlọ́wọ́ bá àdékọ́lá náà mà pé a ní sálà ìmọ̀ ẹ̀dẹ́gbẹ́ ni a máa tẹ̀ àmọ́ ìṣó burú náà nípa máa tẹ̀lé òun náà nípa máa tẹ̀lé ọlọ́wọ́ bá àdékọ́lá ìṣá ti lọ ó ní ìnà lẹ́bí rẹ̀ yàtọ̀ ọlọ́ọ̀bà àlejòlá ní àwọn tí wọ́n ń páyà ọlọ́ọ̀bà àlejòlá ní kọ̀kọ̀ irú wọn àforíjì ọ̀nà ni ó máa jẹ́ kíni ọ̀nà ni ó máa jẹ́ kí wọn má ti rà wà á jẹ́ ó tẹ̀lé wọn ó sì gba ẹ̀san ní ẹ̀san tó tóbi lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejòlá ọlọ́ọ̀bà àlejòlá tó máa tẹ̀síwájú pé wà á ṣe kó káwùdà fún èyí tó bá wù yẹn ṣe bẹ́ẹ̀ ìnáwó àríyìn bìlà àdùsùdù dájú ọlọ́ọ̀bà àdìsọ́lá òun ló máa máa yà kúrú sínú olóòdù ọlọ́ọ̀bà àdìsọ́lá máa ń dín rúwúyẹ́wúyẹ́ nínú ọ̀sán kálukú bó sọ síta ọlọ́ọ̀bà àdìsọ́lá mà bó fi pamá ẹ́ ọba wọ́n láwọn ti fèrí wọ́n máa pèrè àwọn kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀rọ ìdílé ẹ̀rọ ìdílé ẹ̀rọ ìdílé wọn gbọ́ òun láti kí ni láti ọdún tó kéde o ọlọ́ọ̀bà àlejò aláwa tó ayà pé ẹ̀sọ́ fún wọn ẹ̀sọ́ tó jẹ́jẹ́jẹ́ ẹ̀sọ́ níta gbangba ìnáwó àlímọ́n ìlà ìdìbò ọlọ́ọ̀bà àlejò alá ní òun nímọ̀ nípa bí ni máa yà kúrú fèrèkúrò òun ti rú yẹ nínú ọkàn ẹwà wo tọ́lọ̀ ọba àdìsọ́lá ti tẹ̀lé ọlọ́ọ̀ba àdìsọ́lá wá ní aláàyà àlámù mọ̀nàkọ́lá aláàyà àlámù mọ̀nàkọ́lá tí ọba ìgbé ìlú yóò pé aláàyà àlámù mọ̀nàkọ́lá ọba tó tẹ̀dá kò wá ní ṣe kò ní má aláàyà àlámù mọ̀nàkọ́lá tẹ́yìn bá ronú tilẹ̀ dáadáa ní tẹ́ bá rò tilẹ̀ tẹ́ ọba tó wá tẹ̀dá tẹ́ kò ní ní má àwọn míì nínú àwọn onítẹ̀síru wọ́n ní aláàyà àlámù mọ̀nàkọ́lá pé aláàyà ẹ́ màlúùfà sọ́rọ̀ ọba àti sọ́rọ̀ wàá ní ìmọ̀ ẹ̀dá rẹ̀ ni man ibẹ̀ wọn nísìnyí wọ́n ṣe ní kíni ẹ́ wọ́n ṣe ní yàní ẹ́ wọ́n ṣe ní tó darí padà lọ́sọ́dọ̀ ẹ́ mẹ́nàfàlà kìí ṣe lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ala ya'lamu man sọ́wọ́ yìí pé a bá tún ní ṣùgbẹ́ man khalaqa yàní Allah subhanahu wa ta'ala ni man yẹn àbáwá tún ní pé àlà àyà àdàmú kọ́nà wá ní ma mọ́nísà lákọ̀ ẹni tó dá ẹ́ á rí pé ìtumọ̀ méjì náà ló ti kíni ìtumọ̀ méjì náà ló lọ nínú tafsir àmọ́ àbáwá wọ́n ní èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ tá a sọ ya pé yàrá pé ọlọ́wọ́ tó dẹ̀dá tó kò wá ní ẹ̀yìn eh, àwọn tá a ṣe nǹkan àwọn tó fara wa láàrin ara wọn tá a bá ṣe nǹkan àwọn nímọ̀ ẹ̀ eh, ìwọ́n tó kọ́ nǹkan tó wà nímọ̀ ká ẹ̀ eh, tó nímọ̀ ká ìwọ́n tó kọ́ nǹkan sáré o ilé yìí túmọ̀ pé ọlọ́ọ̀bá àdìsọ́lá tó dá wa ẹ̀ ọba tó tó kékeré ọba tí ó ní ó nímọ̀ nípa awùwà wa ọlọ́ọ̀bá àdìsọ́lá wa ní wọ̀wọ́ àlùfáà ìfún àlùfáà òun náà ni ọba tí ìmá rẹ̀ alàbí ọba tí ìmá rẹ̀ ó wẹ́ ọba tó ní àríyìn bí kàbáyà ìmú àwọn ọ̀rọ̀ tó pamọ́ tó pamọ́ tó wẹ́ tó jẹ́ pé èèyàn lè kíni tí ó jẹ́ ìlú máa ọlọ́ọ̀bà ìṣẹ̀lẹ̀ nípa rẹ̀ tàbá bu so tábàtí wọ́n wò ní ìdájọ́ wọn ná àwọn ìwé lè pe microscope àbí microscope tètè microscope yìí sì wọ́n fi lóbi ní wọ́n fi kà ẹ̀ sílẹ̀ gbogbo rẹ̀ wọ́n fi tètè bíbù rẹ̀ tó fi tóbi tí wọ́n fi wá sí kíni wọ́n fi wá wọ́n fi wá mọ̀ àwọn nǹkan ní ìlú tó fi tóbi ní tó fún wẹ́ tó jẹ́ tó kò sẹ́ni kàdúmọ̀ nípa rẹ̀ nígbà tó lọ́wọ́ bá ní pẹ̀lá ń sọ̀rọ̀ nípa ọ̀nà bá tó ń lẹ́yìn láyé àdámọ̀há ìlàlá àwọn kọ́kọ́rọ̀ kọ̀kọ́ tó lẹ́yìn fún máa tọ́lọ́wọ́ bá ní pẹ̀lá ọlọ́wọ́ bá ní sọ káwá ní wàyá ádámọ́ máa ti àrhàn ọlọ́wọ́ bá àdìsọ́lá oní ọ̀lọ́ba tó nímọ̀ nípa ti ń bẹ nínú kíni nínú womb àwọn àwọn àyà kọ́dà nípìn àwọn ìgbókan ti dìde lọ́gbà ọgbẹ́ni wọ́n ti bẹnu womb náà ni wọ́n sọ fún yín ti pé ọkùnrin ni àbóbìnrin ẹ́ wọ́n sọ fún pé kí ni ọkùnrin àbóbìnrin bẹ́ẹ̀ ni àyà tọ́lọ́wọ́ bá àdìsọ́lá sọ fún wa yìí pé wọ̀yá ìlànà mẹ́rin ti pẹ̀lú gbogbo tí ń jẹ́ ilẹ̀ pátápátá ó dá ẹ bá wa sọ fún èbó tó mọ̀ sí ọkùnrin ni àtòkùnrin nígbà tá a bá wá sí ọ́ sátán kó sọ fún wa pé ìyọrí sọmọ òwúlò láyé tó bá kọ́ sí ẹ bá sọ fún èbó kó sọ kó kọ́ àdìsí sí tọmọ lóde kíni tí ó lò láyé ẹ bá sọ fún èbó kó bá kọ́ sí pé eléyìí ikú lọmọ ó yà ní àbí eléyìí ilé kébò kọ́ sí sáré

ẹ̀ bí ẹ̀dá yìí so ọlọ́ọ̀bá ọba tó kí ọba tí ó láàánú àwọn ẹlẹ́ yìí a sì túnmọ̀ túnmọ̀ sí ibi yàgbì alhálìmú ẹ̀ sàbáyà ìmú alìmùdájú ìlà ọba tó nímọ̀ nípa bí nípa àwọn nǹkan tó pamọ́ àwọn tó kó àwọn títí ẹ̀ issues nípa àwọn nǹkan bá ọlọ́ọ̀bá àdìgbọ́lá ló nímọ̀ nípa rẹ̀ ọlọ́ọ̀bá àdìgbọ́lá ẹ̀ ó alkhabir òun náà ni alàlímù bìbáfínì amúrìbì bìbáfínì amúrìbì alámọ̀lé àwọn ẹ̀dá ní tó pa mọ́nà alámọ̀lé ní fọ́ọ̀mù ènìyàn tó ń bọ̀ fúnra rẹ̀ ọlọ́ọ̀bá ní bọ́lá fún mi òun náà ló ní mọ̀ nípa rẹ̀ ẹ wo àwọn òyìn àwọn ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ó ní tó o bá lọ fọ ọkọ̀ bá rẹ̀ bẹ́ẹ̀ nìkan ala ò bá rí Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba àdìjọ́lá ọba délé ìtàyẹ̀ ni. lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba àdìjọ́lá ó wá sọ ìdẹ̀ra ọlọ́run ọba àdìjọ́lá fẹ́ sọ nípa ìdẹ̀ra tó ti fún ọmọnìyàn ọlọ́run ọba àdìjọ́lá ní huwa alladhi ja'ala lakum al-arda zalula ó ní òun náà ní ọba táà ń tó jẹ́ pé òun náà ní al-Latif òun náà ọba tó ṣe ilẹ̀ ó ṣe ní kíni ó ṣe ní gàrúùdà ọlọ́ọ̀bà àlùsọ̀lá ó sọ̀ sí ilẹ̀ fún wa ọlọ́ọ̀bà àlùsọ̀lá ṣe ó ṣe ó yẹ pẹ́rẹ́ rẹ̀ sí ilẹ̀ rọ̀ ṣe ní nínú ṣe ilẹ̀ ní òun náà ní kí ṣe ibi tá a lè dúkú ni ibi tó sẹ́gùn àmọ̀ lórí ẹ̀ orí ilẹ̀ náà ṣe láti dáko ẹ̀lùmí ògbẹ́lẹ̀ ló dáko tó mú un jáde tẹ́lẹ̀ bá wò àní alájà mi tó fẹ́ gbé ẹ̀mí ilẹ̀ alájà mẹ́ta lórí ilẹ̀ náà fa ibẹ̀ ló kálukú ó ti máa ṣe ni òun náà ló ti máa dára sí i tó ọlọ́wọ́ bá àdúgbò lá ó ní òun lòún ṣe ni òun lòún ṣe ilẹ̀ ẹlẹ̀ yìí òun lòún ṣe ẹ̀rọ fún wa tí ìbá ti kọ́ ọlọ́wọ́ bá àdúgbò lá ó ṣe ẹ̀rọ fún wa ní ipa wọ̀ kálẹ̀ tó bá rí tọ́lọ̀bà àdìjọ́lá ń tojú àwọn àdúgbà rí tọ́lọ̀bà àdìjọ́lá kọ́mọ́sàtọ̀ wọn kọ́mọ́sàtọ̀ wọn tó yẹ pé kílẹ̀ bá tètè lásán báyìí ilé alájà ìmọye ó ṣe kí yóò ti wọlé àwọn yóò wà nílé báyìí ilé ó sì máa ṣe kí ilé ó sì máa ju wọn báyìí ó sì wọlé àìmọye nílò lọ lórí ẹ̀ sebo ilẹ̀ ẹlẹ̀ náà ni wọ́n ti rìn tẹ́lẹ̀ wọ́n ti ń tẹ̀ kókó lóko sebo ilẹ̀ ẹlẹ̀ náà ni wọ́n ti rìn tẹ́lẹ̀ tó yẹ pé ìlú àwọn wọn gbẹ́lẹ̀ ń bẹ̀ ẹ́ kò sí ìdúwò lọ́wọ́ ilẹ̀ náà ṣe olè náà wọ́n ti ń tẹ́lọ̀

ẹ máa lọ àwọn ìlú kéréje kéréje káàkiri ẹ máa lọ àwọn orílẹ̀-èdè orílẹ̀-èdè káàkiri ẹ máa lọ àwọn abúlékó káàkiri ọlọ́ọ̀bà àdìjẹ láti ẹ máa káàkiri ẹ fi àlùwá ìlú màkà àti ìwọ̀n ìjà rọ̀ láti máa lè kíni láti máa wá iṣẹ́ oríṣiríṣi láti máa fi òwò oríṣiríṣi ọlọ́ọ̀bà àdìjẹ láti ẹ ọ̀kẹ́ yẹrọ fún wa ẹni sìn bàbá mẹ́jọ àlẹ́ tí ò bá tẹ́ wa lọ́rùn ẹ á tún níjọba ìlọjà àdúrà yìí á tún lọ́nà ọ̀dà ìlú mi kú òní ọjà àti èkìrẹ́ lọ́kọ́ níjà àti èkìrẹ́ ẹlòmíì kó lójà ọ̀sẹ̀ ìṣẹ́ yóò tún nájà kọ́ńtì míì ẹlòmíì ná Dubai ẹlòmíì ná ìlú ẹlòmíì ná Saudi ẹlòmíì ná kútọ́nù ẹlòmíì ná Togo nínú iṣẹ́ káàkiri ńlọ lè ṣe kíni ńlọ lè náà ni sọ̀rọ̀ ọba àdìgbọ́lá ni òun náà lè ṣẹlẹ̀ ẹ̀rọ wa kálíbà máa ṣe kíni kálíbà máa rìn lórí ilẹ̀ yìí ọlọ́ọ̀bá àdìgbọ́lá wá ní ní ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ẹ máa wá jẹ nínú àdìsí ọlọ́ọ̀bà àdìsọ́lá ẹ máa jẹ nínú kíni nínú àdìsí ọlọ́ọ̀bà yàní àdìsí ọlọ́ọ̀bà àdìsọ́lá látara ilẹ̀ yìí ẹ látara àǹfààní lẹ́lẹ̀ yìí òun náà ni àdìsí ọlọ́ọ̀bà àdìsọ́lá òun náà ló ti máa jáde fún yín àbáwá inú kẹfì wọn ni fọ̀sáàyún ìsábàbí láàyè náà ẹ̀ láti pé káfí fún ni káwá òkùnfà káfí rówó káfí rásìkì yìí wò tako lé ọlọ́run yìí wò tako kíni tako lé ọlọ́run balẹ̀ ìjọba ọlọ́run tó wò ìdìbò wa ó sì kọ́ ah nígbà tó ti kọ́ kalẹ̀ yìí ti ìgbára lé ọlọ́run ìdí ọ̀sán mi nígbà tó tẹ́lá síláàsì ẹ̀ nígbà tó nígbà tó nígbà tó nígbà tó tó tó tó tó eléyìí lé ọlọ́wọ́ bá kò kó kí ti o níbo ni àríṣìṣe wàá gbà wàá bọ̀ ọ́ náà ní sábàbí ó wàá ṣe kí ni ìwọ́n ló wàá gbẹ́sẹ̀ tó sábàbí o eréṣiríṣi ọ̀nà òun náà wàá ní àwọn àtúbà ẹlòmíì ti kárakátà ìgbàláṣì ti ti ọwọ́ ẹlòmí ní ti agbára ìlà ìdìbò wa àwọn kan máa lo ọpọlọ òun náà máa wá lórí nàìjíríà ẹwà àwọn civil engineer nìsín tàbí irú ẹgbẹ́ àdìsí ẹ̀ẹ́dì gbogbo blọọkù ẹ̀ẹ́dì gbogbo sìmẹ́ǹtì ẹ̀ẹ́ inú òun lò ó láti ní ọpọlọ díẹ̀ òun ló sọ fún pé ó ẹ̀mí ẹ̀mí sìmẹ́ǹtì báyìí ẹ̀ẹ́ tó ń tó wá ní ẹ̀mí agbára owó rẹ̀ yóò fi jẹun so eléyìí kò tako kí ni kò tako ẹ́ kò tako ìgbára lé ọlọ́ọ̀bà lè yọ̀lá ká lè mọ̀ ike méjèèjì ò takora wọn anábì sallallahu alaihi wasallam anábì ń sọ fún wa nínú àdínkù Umar bin Khattab radiyallahu anhu èyí Imam Ahmad rahimahullah wọ́n gbà wá ó ní anábì sallallahu alaihi wasallam ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi anábìrin tó wáyé pé ẹ bá lè gbára lé ọlọ́run ní pàápàá ní gbára lé lódodo tẹ́ lè gbára lé ọlọ́run bá lè sọlá ní pàápàá kò tẹ́ ká gbára lé lódodo anábìrin bàrọ̀dọ́kọ̀ fún kàmà yẹ́rù tó kò sọ yẹ ọlọ́run bá lè sọ lóṣù tí a lè fún yín yóò máa fi àlùkè fún yín gẹ́gẹ́ bọ́lọ̀ bá lè sọlá tó máa dé nínú tí máa fi àlùkè fún ẹ̀yẹ ọ̀nà wo lọ́lọ́run bá lè

ten million yóò wá dín million so ilé náà ní bí àti náà bí àti bí àti jẹ jẹkújẹ ní. so irú eléyìí ní sìn ẹ pé ó gbára lé ọlọ́run òun náà níbi lẹ́yìn òun náà níbi káàkiri òun náà níbi wọ́n wá pé ah, òun náà níbi lẹ́yìn ní èyí ṣe pépé iwájú kò nílé wọn ni wọn máa gbọ́dọ̀ kàtọ ó bá arákùnrin kan mọsáájú lọkàn lásìkò tí gbogbo yẹn ti máa wà lẹ́nu fẹ ẹ̀yìn bí aago mẹ́wàá àárọ̀ àbí mẹ́ta àárọ̀ tẹnifà mẹ́wàá mọ́kànlá ẹnìkan á jòkó sínú mọsáájú ó wá kójú ẹsùn bá àjẹ wá pàṣẹ gbà báyìí tó bí dáa sínú ìjọba tó ṣe fún mi wọ́n lọ lè ṣe oúnjẹ gbà fún olùjáde tó o bá ní jẹ́ lọ lórí pápá ẹ́ tó o bá ní jẹ́ wọ́n àdáko lọ lórí gbogbo máa lọ lórí léjì kó sì máa ta tó o kó ní kọ́mọ tó ní ta ló lẹ́rù tó dòkó bá gbé kó bá wọn gbé ọwá jòkó ó mọ̀ wá sọ́nà pé sọ́mà tó rí òkùnrin rọ góòlù kò sí ní pété ní kò sí ní rọ sílvà èèyàn máa jáde yóò wá tẹ́lẹ̀ àmẹ́lì tó kọ́kọ́ sọ́nà àwọn tàbí rẹ̀ pé ẹ̀ẹ́lẹ̀ ha wọ́ta fún mọ̀tàwákà àwọn ẹ̀ẹ́lẹ̀ wọ́tàwákà àwọn kàlàkà ẹjọ́ kọ́ra àkúnmẹ́ rẹ̀ wọ́n wá gbéra àkúnmẹ́ jẹ́ wọ́n wá gbéra àkúnmẹ́ lẹ̀ wọ́n wá lóògì lọ́lọ́ lọ́wọ́ àmẹ́bìnrin rárá àmẹ́bìnrin dè mọ́lẹ̀ ẹ̀ẹ́lẹ̀ wọ́tàwàkàrí bí mẹ́rẹ̀ tó wá dé ní wákà lọ́lọ́run wọ́n tó lóko lọ́n sọ́lé wá ti tẹ̀sẹ̀ ààrẹ kalẹ̀ ẹ́ torí eré òwò bára lọ́lọ́run ó bẹ́ẹ̀ tọ́lọ́ sí májì ara o ó ti ilẹ̀kùn rẹ̀ ó wà dé fún mi ó wà ọlọ́run bá rí sọ́lá ó wá ní wọ́kùnlù mẹ́rin sì yìí ó ní ẹ máa jẹ nínú àdìsí ọlọ́ọ̀bà àdìsọ́lá wà ilé yìí nìjú ẹ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ bá tó fẹ́ jẹ tó kẹ́ bá tó fẹ́ mu tó nínú àdìsí ọlọ́ọ̀bà àdìsọ́lá wà ilé yìí nìjú ọdọ́ ilé padà ilé yìí má jà ọdọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá òun náà lẹ́ẹ̀dẹ́ kí ni òun náà lẹ́ẹ̀ darí padà wọ́n lè túnmọ̀ alìmọ̀dáṣe ọ̀fẹ́ ìgbàláṣe kí ni alìjìbáàlì ọlọ́ọ̀bá àríkọlá ní ẹmà rẹ̀ lórí gíní lórí òkè àbáwá alìmọ̀mù sòtí wàkọ̀tàdà àríyìnà rahmatullah àwọn ìgbà náà síbẹ̀ àtọ́rọ́kù ha wàtìjáàjù ha wọ́nà wà sí ha ìyàní wọ́n ní àwọn òkè àtàwọn ẹgbẹ́ sí àtàwọn ẹrú ojú ọ̀nà àwọn horohoro ti arákùnrin kan <clears throat> tí orúkọ rẹ̀ jẹ́ bashir bọ̀nà káàdì àwọn tàbí òun yìí ó wá ka áyà yìí ó ní fọ́ọ̀mù tó máa náà síbi ha ó ní ẹ rìn ó ka áyà yìí nígbà wá ka áyà yìí tán ó wá sọ fún ẹrù rẹ̀ nínú ìtàn ó mọ̀ ọmọ ẹ̀rí ti ní ọmọ yẹn ti dọ́mọ lábí àmọ́ ìyá rẹ̀ ti wà ní kíni ìyá rẹ̀ ti wà lẹ́rú nígbà tí bàtí ìbùn káàdì wọn nígbà tó wá ka àyà yìí ó wá sọ fún mùwọ́ láti pé in àlùmtì máa mọ̀nà àti bùhá fàáǹtì àfihàn fàáǹtì àfihàn tó bá ti lè mọ ìtumọ̀ kíni ìtumọ̀ mọ̀nà àti bùhá mo sì bọ́kùn ẹ̀rọ pẹ̀lú tó bá mọ̀ kí náà pè ní kíni kí náà pè ní ẹ̀ mọ̀nà àti bùhá nígbà tó ń bẹ́ẹ̀ arábìnrin fún lẹ́sì ó ní bí alìsìbáàlì ó ní ìtumọ̀ rẹ̀ náà ń pé alìsìbáàlì àwọn òkè ọlọ́ọ̀bà ní kẹrẹ́ ní ẹmọ́ yìí nígbè lórí àwọn òkè ẹ̀ tó jẹ́ olówó rẹ̀ yìí ó wà lọ lókè lọ́wọ́ àbúdà dá

ẹ̀ bá tó ń kírun nísìnyí wá ní àbá rẹ̀ kó màmá rẹ̀ léyìn ṣé wò ní kírun ní ẹ̀ àbí ò ní jẹ́ kírun yóò lálàáfíà àwọn kan gbẹ́gbẹ́ pé personal knowledge ní ṣé pé àwa gbẹgbẹ́ fún àwa nídìí ẹ̀ tó kọ́kọ́ wúlò fún wa tí a tó wúlò fẹ́ lómi tòun kálukú wa gbọdọ̀ gbìyànjú láti ní láti wá àìmọ̀ nípa rẹ̀ tó bí láti fún pẹ̀lú ìgbàlọ́ سبحانه وتعالى في آدم والصلاة على الله سبحانه وتعالى وتعالى من قوله ومن kó jẹ́ ìpàdé dáadáa fún àwọn tó ń lọ sí ìlú wọn náà wọ́n lè gba ìlú wọn kó sábà rí kó sábà náà wọ́n lè fi hàmì nípa náà sí wọ́n ní ẹ̀sìn ìjẹ́ni àìsàn tó jẹ́ pé àgbàjẹ́ ọmọ ìṣẹ̀lẹ̀ ní ìwà ìlú ẹ̀yà pé wọ́n sọ dáadáa wọ́n wọ̀ fún wọn tàbí wọ́n pè orí bẹ́ẹ̀ wọ́n ní kí ni màrà tó yìí tó àrílé màrà bá lórí bẹ́ẹ̀ òun náà ní pé ó ṣe ìrìnàjò láti ṣe àtúnṣe ìlànà kó so ìgbìyànjú láti ṣe àtúntò láti ṣe ní ẹgbẹ́ kókò láti ṣe wá àti fún wa ṣe àjọba yóò lẹ́kọ̀ọ́ ìjọba yóò dá àwọn wọn gbà alhamdulillah ṣùgbọ́n ẹgbẹ́ wọn gbà kó wá bí òun fúnra rẹ̀ gbọ́dọ̀ ẹ bí òkú ní máa ṣe bí òkú ní máa bọ́ọ̀bù bí wà kàn bóyá onímọ̀ ṣòkó láàrin wọn àti wọn ti ṣe èdè tó àbóyá onímọ̀ wà pẹ̀lú àti wọn ti wọ̀ pọ̀ yóò máa lọ ìgbìmọ̀ lẹ́yìn ọ̀dọ́gbọ̀n òkú wa jẹ́ pé àtìrẹ̀lẹ́ kò wá rí ìtọ́kọ̀tẹ́ òdúrà ní kò sí àkórí àyè ọ̀kadà àdúgbò máa gbélé ní àdúgbò máa kó máa kó sínú fún kọ́bá ní gbogbo ìgbà ìmọ̀ náà ní kékeré bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ láti kó ní láti wá ọ̀nà ní ọ̀dọ́gbọ̀n láti wá ọ̀nà ní kí òní máa kó sínú àdúrò àwọn aburú báyìí. tó wáyé pé aburú tó ń ṣe yíwá ìyẹn aburú tó ń pé tí ò bá fi bá wọn dájú ní òní àfẹ́fẹ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti bára tọ́ òní ti kí ni kò òní kò lọ́rùn kò tó wáyé pé abúlé máa fẹ́ fún òǹgbẹ́ fún ààrẹ tó máa fẹ́ fún rẹ òní ti ìlà fún ìgbàgbọ́ àwọn àgbà àná òní tọ́lọ́ ọ̀la ìṣẹ̀lá máa fẹ́ fún bára ẹ̀yà ńlá ó máa fàjà òní wá bẹ̀rẹ̀ ọlọ́ọ̀la ìṣẹ̀lá ọlọ́ọ̀la ìṣẹ̀lá yóò fi kí ni kí ni ọ̀la àtàlẹ́ ọ̀la àtàlẹ́ náà àwọn tó ń sí ọ̀rọ̀ tó àwọn ìyàwó ìlú lẹ́gbọ̀n nàìjíríà tó àwọn kó sí ọ̀rọ̀ wọ́n jẹ́ ń jẹ́ ike àmàlà òun náà jẹ́ kéèyàn bá ìtẹ̀lé padà fẹ́ bí ẹni ẹni òde fún yẹn tó ọ̀tọ́ wájú pé ó mú kàákà sí pé ìtọ́kí ni ń lò ní ẹ̀yà gbọ́dọ̀ gba ìgbà lọ́wọ́ yẹn dáadáa kan ní owó yẹn tó ń lò ní ẹ̀ kọ́dà nínú àwọn ìgbọ́dọ̀ àmọ́ ọ̀dọ́ ọ́fíìsì yẹn láwùjọ wa lónìí òun náà ní pé kéèyàn kó owó sí wa lọ́wọ́ ó kó ten thousand fún ọ ten thousand yẹn wá sí mọ́tà gbọ́dọ̀ náírà ó gbàdúrà wá fẹ́ gbowó rẹ̀ padà ó máa ń kó ìfọ́dọ̀ ó gbàdúrà wá fẹ́ gbowó rẹ̀ padà ẹ̀ wá kó one thousand fún ó mú ìlódì ìfowó rẹ̀ mọ́ ó bá yẹ kó bá ṣe nǹkan nínú owó yẹn ó fẹ́ ná ni ó fẹ́ lò ó ni ó fẹ́ sẹ́ ni ó yẹ kéèyàn dídì ni ó yẹ kéèyàn gbà ẹ̀ lọ́wọ́ ẹni owó báyìí ìtọ́jú ìdílé owó tó owó ìsábà ń tán owó náà ṣe ń sábà tó o lóbi ẹ̀kọ́ yìí aláwọ̀ àlá tó pé láti òkú ọ gbogbo sáré ló lè ní lóbi àgbàdà sẹ́ni ẹ bá dé wọn fẹ́ lọ́wọ́ òwúrẹ́ àwọn yẹn ẹni ẹ gbọdọ̀ lé gbowó rẹ̀ nígbà tí àti bá dé tó kùdà sí ìwà gbé gbé yìí tí wàá gbé ẹjọ́ láti ń pè é tó ń lò ọlọ́run ẹ̀ Okay, tawakal. tawakkal tó gbogbo ẹ̀ náà ó wà láti kí ni ó wà láti wá kí náà kọ́kọ́ rẹ̀ láti wá kàrà náà ẹgbẹ́ tí wọ́n yàrá tí yóò tó kí tí yóò gbára tí yóò fi tí yóò déjì ìtumọ̀ náà kí gbára pé eré ìfiwá ní kí ni ìfiwá ní ẹ̀dùn àti ìpè yàrá wọ́n jọ ń ṣe kíni wọ́n jọ ń ti àìlè lórí ẹ̀ wọ́n jọ ń wọ́n jọ ń gbára léra ẹ̀ àbí wọ́n jọ ń fira wọn ṣe kíni wọ́n jọ ń fún ìlú Yorùbá yìí ẹ̀ ṣé yóò dẹ́ni géèjì àwọn nǹkan pé àpọlọ̀ ṣe nǹkan báyìí ìtọ́ wa ti gbé ta wá kàlà wọn kà lùkọ́ jọ ń ṣe kíni ìpínlẹ̀ bá jẹ́ géèjì ẹ̀ òun náà lẹ́mọ̀ inú inú alukur'an pé wọ́n yẹ tàwa kẹ́lì mọ̀tàwàkìrò obìnrin ti mo ní tàwa kúlù nítorí eléyìí ní sárọ́kà ní ń tẹ̀ láàrin fọ́rọ́kù méjèèjì nítorí ọba àdìgbẹ́lá sì ní àwa là ń gbára lé ọlọ́run tó tọ́lọ̀ ọba gbára lé ọlọ́run Thank you. alhamdulillah ó rọrùn dáadáa tí eré ìdìbò yìí kù ẹ̀dùn àmì ó yàtọ̀ sí pé bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìmara ẹni má pẹ̀lú ìtọ̀ mi ẹ̀ máa ń pàdé pẹ̀lú ẹ̀lú nínú ẹ̀dínwó rajà ẹ̀ka pàdé ẹ̀sìn gbàgbà fún ẹ̀dùn lọ ẹ̀dùn bá mi ẹ̀ wá rí kó èsì bàbá nàmbà rẹ̀ ẹ̀ wá rí kó ẹ̀ padà padà èyí orí èsì fèsì náà mo fèsì lóyún ọ̀pọ̀ mi wọ ilé yìí sì yọmọ bẹ̀ yẹn sì lè dídí yẹn sì lè fèsì ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní sì àwọn tí ń rajà lọ́dọ̀ rẹ̀ pọ̀ ẹ́ kọ́dà ó lè jẹ́ pé kẹ́rìtì lòun rí kó wọn gbàgbé wọn tí wọ́n rí báàgì ẹ̀ níbẹ̀ ti tẹ̀lé wọlé jáde padà kó má ó sì má wọlé so irú ẹni náà ní láti má bàa yẹ àárọ̀ ọ̀hún èèyàn ni yóò pẹ̀lú èdè kí ni èèyàn ni yóò lọ láti lọ wá ẹni yẹn láti jẹ kó yẹ pé ah, ìjọba ìsinmi rà ní láti kó báyìí so ìyẹn tó so ọ̀nà tó jìn wàhálà tó yẹ ṣe lórí ẹ̀ kò tó yẹ kí ìgbóyà láti gbé ẹgbẹ́ gbẹgbẹ́ mi tẹ́ ẹ̀ka wò tẹ́ ẹ̀ka gbẹgbẹ́ ọjọ́ ìgbà mi èyí wà ní ẹni láti lè bá tóbi láti lè bá já ẹ̀tọ́ rẹ̀ padà sí. kálẹ̀ ní sẹ́yìn ọ̀nà rí wọn ti sẹ́yìn wá wá wá sẹ́yìn orí ọjọ́ ìgbà mi kò rí àwọn ìjọba irú ìjọba yẹn ti owó yẹn èyí ó fi kí ni èyí ó fi ti mi ọjọ́ kèké nígbàkígbà tí èèyàn bá padà wá sí kíni tí èèyàn bá padà rí ẹni yẹn tí èèyàn bá padà wá rí lọ́jọ́ wájú dá èèyàn bá padà pàdé mọ́ ẹ̀dùn àwọn ìlú tó yóò dáwọ́ yẹn padà sàrà tí èèyàn ti ẹ̀yìn yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ìlú ọlọ́ọ̀gá àgbà àgbà